dé àdúrà rẹ gbà àánú dé àdúrà rẹ gbà àánú dé gbàdúrà rẹ gbà àánú dé àdúrà rẹ gbà àánú dé àdúrà rẹ gbà àánú dé àdúrà rẹ gbà àánú dé àdúrà rẹ gbà àánú dé gbogbo ìdè tó dè ọ́ tí ò jí orí rẹ̀ lọ́wọ́ gbà iná jàdà gbogbo ìdè kò ṣeé ṣe mo rán àṣẹ sí ọ iná jà dànù ìdí ẹ má ràn lọ́wọ́ iná já lára rẹ mo lo òjò tó ń yìí gbogbo àmì tí ò jẹ́ wọ́n ràn ọ́ lọ́wọ́ àmì yẹn parẹ́ o mo lu àṣẹ òjò tó ń yìí àmì tí ò jẹ́ wọ́n ràn ọ́ lọ́wọ́ àmì yẹn parẹ́ lára rẹ òjò tó rọ̀ yìí àmì tí òjì ó rọ́ọ̀lù rẹ̀ lọ́wọ́ àmì yẹn parẹ́ lára wọ́n lọ àṣẹ olódùmarè bí òjò yìí ti ń pa ọ́ àmì ẹ má ràn lọ́wọ́ ó parẹ́ lára bí òjò yìí ṣe ń rọ̀ tó ń pa ọ́ gbogbo àmì tó takò ràn lọ́wọ́ àmì yẹn parẹ́ o àmì yẹn parẹ́ o àmì yẹn parẹ́ o àmì yẹn parẹ́ o àmì yẹn parẹ́ o àmì yẹn parẹ́ o àṣẹ ìgbédìde gbé ọ dìde àṣẹ ìgbédìde gbé ọ dìde àṣẹ ìgbédìde gbé ọ dìde àṣẹ ìgbédìde gbé ọ dìde àṣẹ ìgbédìde gbé ọ dìde ayé rẹ gba ìrànlọ́wọ́ odi tó yí ọ ká tí ò jí ọ gbàrà lọ́wọ́ odi yẹn ya lulẹ̀ ó di kò ṣeé ṣe ó di ìyẹn yanu lẹ ọ òjò yìí ń pa ó sì kú ò nínú ẹ̀ mo gbàdúrà ó di tó yí ọ̀ká ó ya lulẹ̀ èpè márùn lọ́wọ́ tí ó ṣẹ́ fún ọ olúwa yí dànù mo yí òjò padà. I change the rain. mo sọ di ẹ̀jẹ̀ Jésù. Jesus. ó wẹ ègún dànù lára yí òjò padà. I change the rain. Mo sọ di ẹ̀jẹ̀ Jésù. Ó wẹ ègún dànù lára rẹ̀ yí òjò padà. Mo sọ di ẹ̀jẹ̀ Jésù. Èrú èké dà. Ayé mèsè rù dà. Ege yé kèrú dà. Àdá yá mẹ́gẹ̀rú àdà. Ẹgẹ̀ yé kẹrú à. Má lu ègèrú àdà. Àdé yé mèsè dà. Ẹ e lu ègègèrú à. Àdá yá lé mẹ́gẹ̀dà. Ẹ dúdú yẹ kẹba. màkàpà. Àdàrí ègèrú à. Má Manda Yakaba, Elume Seria, Inda Yakeba, Erume Keba, Masa de Yakaba, Ageru Gege, Eyali Makaba, Adarie Gerua, Makeda, Arie Gerua, Eluma Kaba, Ayadaria, Eluada, Arike Duas, Madariaya, Erume Keba, Adaya Gerua, Makeruada, Masalida, Makidua, Eruada, egegeda eyalimasada erumekeda ayamaruada egeruada inamaka arukida ayamasada ekuadayalimarua idarimakama àṣẹjáde sí ọ gbogbo tí ayé ṣe láti dọ́ọ̀dúró iná bàjẹ́. Ohun tí ayé ṣe. Tí wọ́n fi dán dúró. Iná bàjẹ́. Ada yama sadari kedua. Eduduge yama rikapa. Ayari mada. Osi ayese. Tí wọ́n fi dá ọ dúró. Iná bàjẹ́ lára. Mo gbàdúrà. I pray. Ohun tí ayé ṣe. Tí wọ́n fi dán dúró. Iná bàjẹ́ lára mo sọ tẹ́lẹ̀. I prophesy. Wọ́n fa àìsàn lára rẹ̀. sickness your body. Wọ́n bá iná jáde. Bí òjò yìí ṣe ń pa Gbogbo tó jẹ́ àìsàn. Lágùn ara rẹ̀. In body. iná jáde gbogbo tó ń jẹ́ àìsàn. what is called sickness. lágùn ara rẹ. in your body. ọba iná jáde. ọba ìfọyà gbogbo tó ń jẹ́ àìsàn lágùn ara rẹ̀ ọba iná jáde gbogbo tó ń jẹ́ àìsàn lágùn ara rẹ̀ ọba iná jáde gbogbo tó ń jẹ́ àìsàn lágùn ara rẹ̀ ọba iná jáde gbogbo tó ń jẹ́ àìsàn lágọ̀ọ́ ara rẹ̀ ọba ìnájáde iṣẹ́ òkùnkùn lára rẹ kó gbiná dànù iṣẹ́ ọ̀tá kó gbiná iṣẹ́ òkùnkùn kó gbiná iṣẹ́ ọ̀tá kó gbiná iṣẹ́ òkùnkùn gbiná iṣẹ́ ọ̀tá gbiná iṣẹ́ òkùnkùn gbiná iṣẹ́ ọ̀tá gbiná iṣẹ́ òkùnkùn gbiná iṣẹ́ ọ̀tá gbiná iṣẹ́ òkùnkùn gbiná iṣẹ́ ọ̀tá gbiná àmì gbèdéke kó parẹ́ àmì gbèsè kó parẹ́ àmúbọ́ kó parẹ́ àṣetì kó parẹ́ àṣedànù parẹ́ ìpọ́njú parẹ́ òṣì parẹ́ àgbààná parẹ́ àìní parẹ́ ìjákulẹ̀ dópin ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà rẹ̀ ọ̀nà ọ̀nà là lórúkọ Jésù ọ̀nà máa là lálẹ́ ọ̀nà mala lálẹ́ wana. mala mala mala Lord God, Jésù wana, mala wana, mala wana, mala wana, mala wana, mala lórúkọ Jésù ọ̀nà mala ọ̀nà ọ̀yá mala wana. Waya, mala wana. Waya, mala wana. Waya, mala mala la la la la la la la la la la. لا لا لا وانا ما لا وانا ما لا وانا ما لا وانا ما لا وانا ما لا وانا ما لا وانا ما لا وانا ما لا وانا لا ها ويا لا ويا لا ويا لا ويا لا ويا لا ويا لا ويا لا ويا لا ويا لا ويا لا وانا ما لا وانا ما لا وانا ما لا وانا ما لا ona mala ona mala ona mala ona mala ona mala ona mala ona la ona la ona la ona la ona la ona la ona la ona la oya serere ha serere ona re ola banu oya banu lórúkọ Jésù gba gba ẹ̀tọ́ rẹ gba ire rẹ gba ìrànlọ́wọ́ gba oya gba gba gba.

àdúrà òjò kì í rọ̀ kó rọ gbígbóná má sàdálì kaba èké da yamaruada àṣẹ ìtura bàlíọ̀ òjò kì í rọ̀ kó gbígbóná. the rain can never be off. mo rán àṣẹ jáde látọ̀run àṣẹ ìtura balẹ̀ ọ̀. amen ẹ sàmì. gbogbo ẹ̀yin tí ara ní. ẹ gba ìtura gbogbo ẹ̀yin tí ara ní. ẹ gba ìtura. gbogbo ẹ̀yin tí ara ní. ẹ gba ìtura. Gbogbo ẹ̀yin tí ara ní ẹ gba ìtura. Gbogbo ẹ̀yin tí ara ní ẹ gba ìtura. Gbogbo ẹ̀yin tí ara ní ẹ gba ìtura. Gbogbo ẹ̀yin tí ara ní ẹ ìtura. Ẹ̀yin ń retí lẹ́tà ayọ̀ mo gbàdúrà ẹ gba lẹ́tà ayọ̀ lórúkọ bàbá ọmọ àtẹ̀mẹ́mẹ́má ẹ gba lẹ́tà ayọ̀ ẹ gba lẹ́tà ayọ̀ ẹ gba lẹ́tà ayọ̀ ẹ gba lẹ́tà ayọ̀ ẹ lẹ́tà ayọ̀ ẹ lẹ́tà ayọ̀ ẹ lẹ́tà ayọ̀ ẹgbẹ́ lẹ́tà ayọ̀ ẹgbẹ́ lẹ́tà ayọ̀ ẹgbẹ́ lẹ́tà ayọ̀ òjò àánú kọ̀rọ̀ lé ọlọ́run òjò ìrànlọ́wọ́ kọ̀rọ̀ lé ọlọ́run òjò ìbùkún kọ̀rọ̀ lé ọlọ́run òjò ojú kọ̀rọ̀ lé ọlọ́run òjò àlàáfíà kọ̀rọ̀ lé ọlọ́run òjò ìṣerere kọ̀rọ̀ lé ọlọ́run òjò ìgbéga kọ̀rọ̀ lé ọlọ́run òjò ìdùnnú kọ̀rọ̀ lé ọlọ́run ojú àṣeyọrí kọ́rọ̀ lé ọlọ́run ojú àṣejèrè kọ́rọ̀ lé ọlọ́run ọyá gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ. Jésù gba ẹ̀tọ́ rẹ mo gbàdúrà gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ ejò tí ń lára rẹ ó gbiná dà sí ejò ayé tó rìn wọ̀lọ̀wọ̀lọ̀ nínú àgọ́ ara rẹ̀ ó gbiná dànù. gbogbo àṣeparí ọ̀tá lórí ẹ̀ iná bàjẹ́ àṣeparí òkùnkùn. the finish work of darkness. lórí ayé rẹ iná bàjẹ́ àṣeparí àwọn ìkà lórí ayé rẹ iná bàjẹ́ odó abàmì tí wọ́n yí dé ògo rẹ mọ́lẹ̀ àrá olúwa fọ́ odó ayé tí wọ́n yí lé ògo rẹ mọ́lẹ̀ àrá fọ́.

bọ́ ìpọ́njú wọnú iṣẹ́ rẹ ikú pàdánù gbogbo ẹni tí ń jà ológo kí wọ́n lọ bá ikú pàdé àwọn tó sọra àwọn dogo rẹ ọlọ́run kò fi kú wá wọn rí àwọn tó sọra àwọn dogo rẹ ọlọ́run kò fi kú wá wọn rí ọwọ́ olúwa gbé ọ níjà. ọwọ́ olúwa gbé ọ ọwọ́ olúwa gbé ọ ọwọ́ olúwa gbé ọ ọwọ́ olúwa gbé ọ ọwọ́ olúwa gbé ọ ọwọ́ olúwa gbé ọ ọwọ́ olúwa gbé ọ ọwọ́ olúwa gbé ọ ọwọ́ olúwa gbé ọ lọ́ọ̀rì ràn lọ́wọ́ gbà. lọ́ọ̀rì àánú gbà. lọ́ọ̀rì ràn lọ́wọ́ gbà. lọ́ọ̀rì àánú gbà lọ rí ìrànlọ́wọ́ gbà lọ rí àánú gbà àdúrà rẹ gbà lọ sẹ́rẹ́rẹ́ àdúrà rẹ gbà lọ sẹ́rẹ́rẹ́ àdúrà rẹ gbà lọ sẹ́rẹ́rẹ́ àdúrà rẹ gbà lọ sẹ́rẹ́rẹ́ àdúrà rẹ gbà lọ sẹ́rẹ́rẹ́ àdúrà rẹ gbà lọ sẹ́rẹ́rẹ́ àdúrà rẹ gbà ṣe rere àdúrà rẹ gbà lọ ṣe rere àdúrà rẹ gbà lọ ṣe rere àdúrà rẹ gbà lọ ṣe rere gba ìyanu gba ìrànlọ́wọ́ gba ìyanu gba ìrànlọ́wọ́ gba ìgbédìde gba ìgbéga ọ̀nà ńlá fún ọ ayé rẹ dìde ọ̀nà ńlá fún ọ ayé rẹ dìde ọ̀nà ńlá fún ọ ó jago mọ́ ojú aṣẹ́gun lọ ó jagun mọ́ ojú aṣẹ́gun lọ ó jagun mọ́ ojú aṣẹ́gun lọ ó jagun mọ́ ojú aṣẹ́gun lọ ó jagun mọ́ ojú aṣẹ́gun lọ àdúrà rẹ gbà ó jagun mọ́ ojú aṣẹ́gun lọ àdúrà rẹ gbà O jagun mọ́ ojú aṣẹ́gun lọ àdúrà rẹ gbà bẹ́ẹ̀ lolúwa sọ ògo forúkọ olúwa ẹ bá dìde ogun tí ọyọ́ fàyè lẹ̀ tá a bá bá ọjà yóò rí bínú ọlọ́run ẹni bá bínú ẹ ọlọ́run máa bínú sí ẹni ó bá gbógun tì ọ́ ọlọ́run ó gbógun tì ayé rẹ kó tẹ̀síwájú ojú aṣẹ́gun lọ bẹ́ẹ̀ lolúwa sọ ògo forúkọ olúwa ẹtí ọwọ́ fórí ọ̀fẹ́. your hands for the grace. ìsóòru wà o. there is all night. aago méjìlá àti aago mẹ́rin. two a.m. to four am. mẹ́rin àbọ̀. four thirty. mẹ́rin àbí mẹ́rin àbọ̀. four or four thirty so ìṣòro a máa múra lẹ o àdúrà rẹ ọgbà o gbé ìgbé ayé mímọ́ ó jèrè Ọlọ́run ó jèrè Adua. ó jèrè ọlọ́run ó jèrè àdúrà orí ọ̀fẹ́ ti bàbá tí ọmọ ti ẹ̀mí máa bá wa lọ omi yín kọ́ ló yà sí mímọ́ ẹ̀jẹ̀ jésù wọnú ẹ̀ agbára àjíǹde wọnú ẹ̀ ẹ̀jẹ̀ jésù wọnú ẹ̀ agbára àjíǹde wọnú ẹ̀ bẹ́ẹ̀ ni rí wa. aleluya méje ọyọyọyọyọyọyọ.